وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ben haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. alhamdulillahi wa kafa ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى أهله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يقفى إليه تدفو لهم تبارك من يجرى لأمور بحكمة kábíyèsí ọlọ́run ọba náà ọba tó ń jẹ́ kí gbogbo nǹkan lọ létò létò láyé yìí. tabaraka man ajra li umura bi hikmati. ó tó tèmi bó ṣe fẹ́ bẹ́ẹ̀ mi tó ó tó tiẹ̀ náà bó ṣe fẹ́ tó ó tó tó ní kálukú kálukú wa lọ́tọ̀ọ̀tọ̀. ajẹ́rọ̀lẹ̀ ohun ọ̀rá bí hikimate. tẹ́nìkan wá kọlu tẹ́nìkan àfẹni tí ó bá ní tẹ́lọ́rùn ló máa rò pẹ́ nìkan dín lọ́wọ́ rí. ajẹ́rọ̀lẹ̀ ohun ọ̀rá bí hikimate. àfẹni tí ó bá gbà fọ́lọ́run كما شاء لا ظلم أراد ولا هضما ọba tó ṣe léyìn kò sábòsí nínú ètò ọlọ́run ọba o lázòlè máa ní àrọ́dà ọmọ ọlọ́rùn pọ́lọ́run bá ṣàbòsí fún ẹ ló fi jẹ́ pé nínú ọmọ ìyá rẹ̀ ó ṣe wá jẹ́ pé wé lágbájá ló wá ní láárí lázòlè máa ní àrọ́dà wọ́n lè ṣàbòsí fún àwọn ọmọ láàrin wọn kó Ọ̀pọ̀ oríṣiríṣi àwọn ètò táwárò pántó láyé já pòsẹ̀ lọ síbi báyìí kó bá lè rówó já jòun síbi báyìí kí yàbá jẹ́ ọlọ́run ní ìfìyà jẹni ní dẹ̀kẹ́. Àmá ń Allahu ṣáàhó fa in ṣe ìtàtí bí na fúsàn wà in ṣe ti gáàmà fa in ìṣìta tébù náà fún sáwọn ìṣìta mú ti gan máa ń. Arákọ̀ọ́fẹ́ kò mọ̀ lẹ́ni ni báwa náà ṣe mọ̀. Má kò lù ṣe yìí. Ọ̀n náà ni pé gbogbo nǹkan láyé. Gbọ́yọ̀rọ̀ máa lọ òṣà àgọ́. Ìtọ́lábọ̀ bá ti fẹ́ kó ṣe kò lè ṣe o. Fàyín ṣe ìta tébù náà fún sáwọn. Tó bá ń wẹ̀ kó gbà fọ́lọ́run kó jẹ́ kó tẹ lọ́rùn bẹ́ẹ̀. Fàyín ṣe ìta mú ti gan máa. Tó mo ti gan ma o. ọwọ́ adá fẹ́nìkan ni wọ́n bẹ̀rẹ̀ sí rojọ́ ló ń lára ló ń pẹ́ gan ló ń dún oríṣiríṣi nǹkan máa. ní ṣe ìta dìbò náà fún ta. ló ń ba lórúkọ jẹ́ ló ń dọ̀tí ẹ̀ ló ń rojọ́ ẹ̀. mo ti gan ma o. ọjọ́ yà lọ sùn ayé ti eh. gan ma o. náà fún ta. oríire olóríire olóńrojọ́ kiri kò tún wá sọ ní ti dáadáa òun sọ ní tẹ́gàn òun sọ ní ti bàjẹ́ òun sọ ní ti bí káburú ṣe

tó bá ti tó èyí tó tò sọ́dọ̀ ti ní ọlọ́run mo dúpẹ́ o àwọn tó tó tò sọ́dọ̀ tí wọ́n tuntun pọ̀ ju tèmi lọ mo bá wọn náà dúpẹ́ fún ọlọ́run àwọn tí ò dì tó tèmi náà ọlọ́run jọ mo bá wọn náà dúpẹ́ fún ọlọ́run lórí tó ṣe fún ọ ìwọ náà bẹ́lò mí ìdúpẹ́ lórí ti wọn má lára má pẹ́ gan má sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn láìdámọ́ ó tó gẹ́ kí wọ́n náà lè nílọ síwájú nínú ìgbésí ayé ẹ̀ ó ṣe wá takú torí olóore tó ń fẹnu bà jẹ́ tí oníkápá ti gbá kúrò lọ́wọ́ ẹ̀ ní tọ́lọ́ fún ó lè gbáà ṣe tó ń ṣe náà ṣó wá mú lọ síwájú bá wà bá ọmọ ti ẹ kò mú báyẹ̀ ilé náà láfi wọlé lónìí gbogbo tọ́lọ̀ ń bá ní kó ta sí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta náà pàpà ń wà sí ẹni ó bá ta bá. kó lọ tún bẹ̀ ṣe. ó lè tábọ̀ ó lè bọ́mọ̀dé ó lè bọ́kùnrin. ẹni ó bá ta bá kó lọ tún bẹ̀ ṣe. wẹ́lẹ́ náà kó máa bá ọgbà yín tẹ́ máa ń lara ara yín láwọn ọ́fíìsì káàkiri láwọn àdúgbò káàkiri nínú ẹbí káàkiri ẹ jáwọ́ ń bẹ̀ ẹ fi Ramadan náà pàwọ̀ àbàjẹ́ yẹn tì ó ti tó gẹ́ẹ́ kò dá ayé lára ara yín mọ́ ẹyẹ sọ̀rọ̀ ara yín láìdámọ́ ẹyẹ pẹ̀gbọ́n ara yín mọ́ ẹyẹ dẹ́tíà burúkú fúnra yín mọ́ oríire ẹnìkan kò díwọ̀ tiẹ̀ kíta ẹnìkan tó kó wá bàjẹ́ ni tiẹ̀ tó fẹ́ da èrò burúkú ni kò dá ọ̀rọ̀ tí ò dá ni ẹni ti abẹ́ ọlọ́run bá nínú àánú rẹ̀ tá fi wọlé lónìí ọlọ́njọ́ má jẹ́ káwọn náà jí sán fi rẹ̀ o má jẹ́ ọlọ́ ní lára o wọ́n ní láàárọ̀ hasalil haso rẹ̀ kò sí fọ̀kànbalẹ̀ fún nílẹ̀ láyé gbogbo gbàtẹ́ni tó ń la rẹ̀ bá ń tún rí ṣe sí láyé táyé rẹ̀ bá ń da sí sí nǹkan ẹniyẹ bá ń gbòòrò sí inú tí a máa bàjẹ́ ni. láyé jìzà ń ka kàlámù náà sí náà mọ́ في قلبهم حسد والنار في الصدر في قلبهم حسد والنار في الصدر sọ́dẹ̀rí. Wọ́n sí ọlọ́run wá ní kí ayé máa lára ẹ lórí ìtòní. Láyé jìzà ń ká. Má jẹ́ kékeré yẹn, má jẹ́ kókó alábẹ́ lọ́kàn. Àlámù náà sí iná mú. Wọ́n náà mọ́ wà tó rẹ̀ mọ́ wá sáré kiri pé ogun ayé pọ̀ àbí kémi náà dágbọ́ sọ́rọ̀ ara rẹ̀. Má jẹ́ kó ni wọ́n lára rẹ̀. Kí kọ́lì bí Mùhàtàdún wà náà في قلبي مهزد والنار في صدري Mm. ẹ̀rùn jókòó máa rojọ́ lórí ibú. ìṣì ìtàṣàwà makáni falẹ̀ ẹ̀kún sọmọ mọ́. sọ́rí jẹ́ sọ fún ẹ gbogbo aburú tó wà lọ́kàn wọn yẹn àti iná rẹ̀ tó ń jó nínú àyà wọn yẹn. ìtàṣàwà makáni falẹ̀ ẹ̀kún sọmọ mọ́. bẹ́ẹ̀ ń ṣàlàyé fún ẹ lónìí tó bá fẹ́ galáyé. falẹ̀ ẹ̀kún sọmọ mọ́ kọ́ ìlàlẹ̀ amúrí. Wàá fi gbígbọ́ ṣaláì gbọ́, wàá fi rírí ṣaláì rí, ìyẹn ni wàá fi láǹfààní àti lè mú fọ́n nílẹ̀ ayé o. Ó yẹ kú lùnà kọ́ọ́lá zúrì láàjàbọ̀, àtà àlàlẹ́ máa yìí tí lè máa zèrò àìfin lè kọ́ Àtà àlàlẹ́ máa yìí tí lè máa zèrò àìfin lè kọ́ borí. Kọ́ọ́lá zúrì láàjàbọ̀. Àrùn tó wà lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tàjọ ń gbáyé báyìí. Ọmọ ẹkùn lú náà. lú náà. Kọ́ máa wá rí ẹ, Bí káwọn tí wọ́n sọ̀rọ̀ ẹ létí ẹ̀, káwọn yẹn rí ẹ kí wọ́n gé orí ẹ. Ọmọ يقولون àdáwò tí wọ́n nìyẹn má jẹ́kó tún ẹ̀. ọ̀nà zúrì láàjàbọ̀. ẹlẹ́ kì í ṣe mọ̀ kì í ṣe ròyìn mọ́. àtàlà lè máa ṣe tí lè máa zero àìfilé kọ́bùrè. àtàlà lè máa ṣe tí lè máa zero àìfilé kọ́bùrè. kódà bó o bá mọ̀ jẹ́ tún sọ̀kan fẹ́ lónìí tí wàá lanu wọ́n sọ tòkú tó wà tó ti kú. àwọn èèyàn tún bínú wọ́n tún sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láì dáa wọ́n tún lára ẹ̀ torí pé ńgbà táwọn èèyàn kan tún débi kan tó sírí pé àwọn kan tún yìn ẹni tó ti kú tó jólò gbé yẹn inú tún bí wọn pọ́n tún yìn ìtàlẹ̀ ẹ̀yìn ẹ̀ tí ẹ̀mọ́ ńgbà tó wà láyé ah àti fẹ́ bàjẹ́ ẹni tó ti kú inú tún ní ìlàbí ní tó ń ṣe ẹgbìyàn ló ń pàpà wọ́n ló lè gbádùn ayé ẹ̀ lára àwọn àfọ́ọ̀kùn ẹ̀lẹ̀ bá lẹ́o lára àwọn àǹfààní àlìjánà rí kò sí gbogbo pọ́nṣọ̀pọ̀ṣọ̀ ẹ̀ lálìjánà ó rírí tí ẹ ẹnìkan ní ọrọ̀júmọ́ tó rò náà ti ṣe ti tí ẹ̀ ayé tó yẹ pé olórí igbó ní rólóríire kínú ẹ̀ dùn ó ní gbogbo lára ẹ̀ ṣe pọ̀ tó bó ṣe pọ̀ tó yìí má jẹ́ kó dùn ẹ́ o má jẹ́ kó mú fẹ́ inch ìwọ ṣáà máa bálé ayé ti lọ tó bá ń ro ìwọ náà ní sùn wá kàn máa dára ẹ láàmú ni o wá kàn máa fúnra ẹ náà ní sọ́sọ́ ẹ̀dìk wọ́n ṣáà máa yọra ṣáà máa jẹun ṣáà máa lùṣẹ̀mí ẹ gbogbo dáadáa tí wọ́n bá lè ṣe àmà ṣe lọ má dẹ̀ ṣe bí ìgbà tí wọ́n gbọ́ o má ṣe bí ìgbà tí wọ́n rí o má dẹ̀ tẹ̀lú wọn bá wọn ṣe àwọn tí wọ́n bá ń ṣe mi tọ́ ti ń ṣe bódà tó dàgbé ní ni wọ́n máa fi sọ fọ́lọ́n pé ọlọ́run àdàbí tí mo bá balágbájá lórúkọ jẹ́ àdàbí tí mo bá ṣeun tí ò dá ń pa rẹ̀ gbogbo kó má jẹ́ kí èrò kìrò àwọn ilérò ọlọ́májò iṣẹ́ mọ́ wà ó àsàsí àwọn ẹni bí ọlọ́njọ́ fúnra ara wọn gbé o ẹ̀tẹ̀ ẹ̀tẹ̀ àti ọ̀tẹ̀ eléyìí táwọn èèyàn gbé dání tí wọ́n ń ṣe àwọn náà ni kí wọ́n máa àwọn ni kó ṣẹlẹ̀ lórí ọlọ́àjọ kan tọ́lọ́run kọ́kọ́ gbà wọlé yìí abẹ́ ọlọ́ọ̀bá kó jọ kó gbà ní àrìnbádà fún wa kákan tó fẹ́ ní ẹ̀nà ṣàlàyé bá a ṣe gbà bí iná ta gbà iná ọ̀nà náà ni gbogbogbà tí ó bá ti nípa àwọn kan lára ẹlẹ́nu kankan tó lọ́n ṣe fún ẹ láyé wọ́n náà máa fi gbogbogbà bọ́ ah, ah ó tẹ̀ ti wá dáa ah ṣé mi náà ilé náà tún pè wọ́n tún sọ pé o tún ṣe báyìí ilé tún gbà ha oríire ló ṣe yẹn orí ńgbà tó rírí ẹ dé tó kalẹ̀ kó ba lè kalẹ̀ ọ̀tá máa bẹ broadcast ẹ̀ ohun tí wàá kàn máa lọ bẹ́ẹ̀ lọ ni pé ọlọ́run mi ṣe ọ̀tá ní promoter ni o wọ́n á sọ̀rọ̀ ẹ́ débi oríire títí títí àwọn náà lọ́dẹ̀ ń Irú alábòsí jẹ́ kó dàlà alábòsí lórí. Àmín. alábòsí jẹ́ kó dàlà alábòsí lórí. Bá ti ṣe wá ń padà sínú tafsir wa lónìí Sheikh Abdul Wasi'in. Yakumullahu. An bẹ̀ ọlọ́wọ́ bá kójọ ọkọ̀ ṣọ́ ní àmàlìjánà. Ìròyìn àmàlìjánà láàrù lánàá, àwa fàbọ̀ sórí àwọn ọmọ náà. Gbogbo tó máa padà já súbọ̀ tán tí wọ́n náà jẹ́ gbọ́dọ̀ kíyámà wọ́n máa retí kọ́lọ̀ ṣe dájọ́ ìdájọ́ ní dé. Wàlẹ̀rí iná gáfàrú láwọn múnà àrùjá ránà màláyúkú tó alẹ́ yìí mú fàyà mú tú wà láyúkọ́ fàfún ẹni rúmi ní àdábì ha. Kàdáàlì kanájèzì kúlà Ọlọ́run bá ń ṣàlàyé nínú ayà yìí fún wa. Wàlẹ́bí iná gàfàrú. Nípa àwọn tí wọ́n yẹlá ìmọ̀re tí wọ́n ya pò kí, wọ́n yẹlá ìpara láyé. Ìyà tó yá sí pé ibi tó ń jẹ wọ́n ti ń jẹ́ ìyànà náà yẹn, ọlọ́run wọ́n á bèèrè lọ́rọ̀ yí pé halim salad iná láti máa fi ṣe halim mazidi ah. gbogbo bó ṣe lè nǹkan mọ́ náà pọ̀ tó jọgbọ́dà rẹ̀ kí á mọ̀ fún ọ̀ tó náà jẹ nàkúlù lè jahannama halim salad ọlọ́run náà

ìpanure wọn ọlọ́bá ṣe máa jẹ nípanu ìjọ náà wọ́n náà rí náà táyé bó ṣe máa ń dìsọ́ ẹ̀yìn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní bó ṣe ń dìsọ́ ajó mọ́tò gbúrúgbúrú eru èèyàn ajó ilé ajó property iná táyé lásán nìyẹn iná wọ́n ní gbogbo bí náà ṣe kẹ̀kọ̀ jù bẹ́ẹ̀ lọ lẹ́gbẹ̀ẹ́nu ó fún bírẹ̀dì àkàwé náà táyé sísà kí á mọ̀ ju tí mo wí lọ. láàyò kì í tán àlẹ́ ìhìn mú fàyàmù tó. ọlọ́run náà wà ní dájọ́ fún wọn pé yá. wọ́n láàyò kọ́ fàfù àní omi ni àdàbí ha. ọlọ́run fọ́mọ ná. wọ́lá yóò kọ́ fọ́fọ́ ní gómìnà àzábì ha. àwọn àdẹ̀mà rẹ̀ ti kú. torí pé alifitinoto aṣẹ́dù mi nílẹ̀ fàtì kíyàn kú lẹ́ẹ̀kan náà ó lóore fún níjú kíyàn máa sọ́fà lọ torí ọmọ náà máa retí nájọ̀ gbẹ̀dẹ̀ kí a máa retí ikú pé kákù kákù kákù ọlá ní rárá ikú kẹ ẹ̀ ní kú ẹ̀yìn kẹ ẹ̀ kú àyọ́ yá máa jẹ́ kò síkú lójú yìí ikú kẹ ẹ ti kú láyé ọ̀n kúlẹ̀ méjì ẹ ti jí bíbà yìí ẹ ti jí fọ̀ yé nìyẹn ah bọ́ọ̀mù àlìjọ́nà náà ṣe yẹ pé tàbá ti wọ́n àlìjọ́nà kò sí kú má kò sí oorun má aláà ní tó ń gbé lálìjọ́nà ṣe kàbíwá sí àní tó ń gbé. wọ́n mọ́ lẹ́bí iná fọ́sọ̀kú fọ́mọ́ wà hùn náà. ọlọ́njá wà lìjọ́nà má jà wọ náà. wùlàmá rọ́dù ayé jù mí ní ha òun àyè ha. وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون àlàyé ọ̀rọ̀ mi lọ́lọ́n tún ṣàlàyé fún wa nínú Al-Qur'ani nínú Suratu Sajida àyà ogún àyà 20 wa ammal ladhina fasaqu ọlọ́ni ẹ̀rá àwọn tí wọ́n ya pò kí ìtọ́yẹ hànà láyé fàmá ọwà ọmọ náà ẹ̀rí fún wí fún wí fún tọkọ̀tán ọgbọ́tọkọ̀tán ṣagídí tán ṣègbẹ́lẹ́gà tó rẹ̀ gùn wọn. wà á máa lẹ́bí iná fàṣàkù. ọlọ́run àwọn tí wọ́n yẹ hàn láyé yìí. màmá wa ọmọ náà. àwọn ni kò tẹ́ sùn ọlálẹ̀kẹ́ àmọ́ iná ni o. kúlà máa rọ́ọ̀dù ayé kúrò jù mí ní ha òwòrìndù fi ha. gbogbo bàbá wa make attempt pé àwọn fẹ́ jáde nínú iná náà ọlọ́run àwọn tún máa dá wọn padà síbẹ̀ ni. ọ̀yá ẹ̀ lè jáde àwọn akẹ́kọ̀ọ́ wọn bá sọ pé kò sọ́nà ọ̀ ń jáde. òwòrìndù fi ha. ọ̀ ń jáde mi tẹ́ wà yìí. خالد فيها وقيل له الله أكبر ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون Allah náà máa sọ ọmọ pé ó yẹ bẹ̀rẹ̀ sí jẹ̀yà náà yẹn ibi tẹ́ pè ní rọ́ tẹ́ wà láyé tẹ́ ní rọ́ làwọn àlọ́bẹ̀ ọlọ́run pa tẹ́ ní rọ́ làwọn tó ń ṣe wà sí

níbo ni wọ́n fẹ́ dé sí àlìjọ́nà wo lẹni tó ń sìn àlìjọ́nà wo ló ń kọ́ iná wo lẹni tí wọ́n ń sìn kọ́ tó fẹ́ káwọn èèyàn sí kí ló fi ẹlọ́kàn balẹ̀ ohun tó gbàgbọ́ fóun lọ́lọ́wọ́ ọba ẹ tó fi kọ̀ tó òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba tó dá ayé àtọ̀run kí ni ìrètí tó fẹ́ lọ débá lọ́dẹ̀ ní náà àdéhùn lẹni náà ṣe fún ẹ àdéhùn nìkan náà ṣe fún ẹ abórò pé kò máa tán kò tán síbẹ̀ ò ìrìnàjò ń wà nílẹ̀ rẹpẹtẹ ń tó wà lẹ́yìn ẹ̀fọ́ máa ju èje lọ tó bá kúlé ní ha àánú ẹ ṣe mí ọba tó níwá tó níwọ̀ náà ń tó palẹ̀ mọ́ kalẹ̀ fún wa là ń sọ yí kí ni tọ́ba tí wọ́n ń sin bẹ̀rẹ̀ lọ́wọ́ ara rẹ lónìí kó tó dọ̀la. wàlá yóò kan fàfà ní omi ní àzáàbí àkàzà lè kànáà jẹ́sí kó làkàfò. ọba tó dáhùn tó ń sin àtiwọ́ tó ń sin àwọn ọ̀rọ̀ tó sọ fún wà láńkà fún ọlá nípa ṣe máa sọ gbogbo àwọn aláìgbọ́nràn àwọn tẹ́tí wọ́n ti di àwọn tọ́kàn wọ́n ti dógún àwọn tẹ́ni wọ́n ti dípa ọlá ní ta máa fi san ọlẹ́sàn lọ́rùn rẹ̀ ò ìyá náà ni ọ Allahu akbar. Awalamunu amirikum ma yatadhakkaru fihi man tadhakkara wa ja'akumun nadhir fàzúkù fámàlì ọ̀vọ́lìmínà mínà sí ẹ̀rọ. ìròyìn alìkíyàmọ̀ gbẹnu tán ṣe àbúlọ́wà sí rí. àyẹ́jà kó mú lọ. a ó pọ̀ kọjá sí sọ o. Mm. kákan sọ díẹ̀ ń bẹ̀ ní bọ́lá ṣe sọ yìí. wọ́n hún mi yẹn sọ rí hó. ìyàbá tún wá dé ojú ọtún wá rí. Ah, gbogbo ìta ń sọ ètò mẹ́sàn Ọlọ́run náà ọmọ náà gbẹ̀rẹ̀ kí a mọ̀. Wọ́n yẹ ń sọ́rí hùnà fi ha. Ọlọ́run wá bẹ̀rẹ̀ sí gbogbo ta nínú ná. Rọ́bà náà. Wá kíbò sí wá kégbe arò. Sọ́rí hùnà fi ha rọ́bà náà. Ọba ni ọlọ́run bá ò, ọlọ́run ò, ọlọ́run tí a ní kí wọ́n pè kí wọ́n sìn láyé. Sọ́nà àwọn ilẹ̀ wá ṣẹrú ọlọ́run, ìbọn àwọn gbà láti ṣẹrú ayé. Ọdẹ̀ lè jẹ́ civil servant lóhun tiẹ̀ ìwọ́n kò lè jẹ́ sáfáǹtì ọlọ́run Allahu Akbar tọ́lọ́lá kan bá láwọn wá ń wá ọmọ ọ̀dọ̀ kódà ó tẹ́ lọ́rùn ó lè fi masters kó fi apply kó máa lọ ṣọmọ ọ̀dọ̀ nílẹ̀ ọlọ́lá ó lè lọ ṣe driver pẹ̀lú phd ẹ̀ ó lè lọ fi phd certificate ẹ̀ fi wá gọ́ọ̀nà ó tẹ́ lọ́rùn tó bá ṣáà ti ni ayé wá yí ẹ títọ̀nù òyí Ọlọ́ni tó bá rí ọgbẹ̀dà kí a mọ̀. Ọmọ yẹ sọ́rí kúrò bí i ha ọba náà. Ọlọ́ni àwọn ọmọ náà gbógun takpé ọlọ́run ọba wá o, ọlọ́run ọba wá o, ẹ̀yìn tí àmọ̀ gbọ́lọ́run lọ́lọ́run yìí. Ẹ̀yìn bàbá tọ́lọ́run yẹn mọ̀ ń jẹ́ náà. Àkẹrẹ jẹ́ náà. Ó dàbí ìgbà tí ìkíjọba fojú àánú ohun ẹ̀ṣẹ́ èṣù ni àṣíwájá wọn pẹ́nìkan jẹ́ èṣù àṣíwájá wọn pàwọn kan náà wà tààrà ní ní wọ́n pẹ̀lẹ̀ tó fara ní wọ́n ìwọ́n ó ṣe ríjọ́ kí náà náà gbà tó ń pa àwọn pẹ̀lẹ́kún wọ́n náà sẹ́kún ẹkọ́ fílẹ̀. yẹ́sọ̀rí húnà fi àárọ̀ bàná. ọlọ́nà àbáná bẹ̀rẹ̀ sí gbogbo tá máa sunkún. bàná àkìrí jìnà. àwọn ni ọlọ́run yọ wá yọ wá nù tá wà náà mẹ́lò

kò dẹ̀ sí pé yá máa lọ fi ṣòkòtò pé ń pèrò kọ ọba kò sí yẹn lọ́rùn ọgbẹ́ni iná ni ọlọ́mà ti tìí mi àti ẹni náà àmín àwa náà wọ́n fẹ́ lọ tún dáadáa ṣe na'amal salihan òun fẹ́ lọ kírun ghayra alladhi na'amal salihan òun fẹ́ lọ gbààwẹ̀ na'amal salihan òun fẹ́ lọ yọ zàká na'amal salihan òun fẹ́ lọ ṣe dáadáa sáwọn èèyàn láyé òun fẹ́ pààrùn lẹ́kún mọ́ na'amal salihan òun tún ní fi ẹnu kan tí mọ́ صالحا dáadáa ló ń kú tó kù tó ń fẹ́ máa lọ ṣe láyé wọn bá tó ń ní gan fẹ́ máa lọ náà sójú ọ̀nà tọ́lọ́run òun fẹ́ máa rán mọ̀ orúkọ lọ́wọ́ òun fẹ́ máa òun fẹ́ ta òun ti náà lẹ̀kan onílẹ̀ kan níbi báyìí onílẹ̀ pàpàlẹ̀ sọ́ọ̀lẹ̀ ha òun fẹ́ ẹ̀ka kó máa fún ẹ̀ṣẹ̀ sí kó dẹ̀ máa fún ẹ̀ṣẹ̀ náà àwọn aláìní náàmẹ́lì sọ́ọ̀lẹ̀ ha kọ́ra wọn fẹ́ ṣe òun fẹ́ máa lọ sọ́ọ̀sì rédíò program òun نعمل صالحا غير الذي كنا نعمل àwọn غير الذي كنا نعمل kò ní jẹ́rù ìta ṣe ń gbàtàwà láyé o kò ní jọ tí o nàámẹ́l gẹ́rù lẹ́bí kúnnà nàámẹ́l wọ́n ní kò ní jẹ́ ṣì náà mọ́ gọ̀yọ̀rọ̀ lẹ́bí kúnnà nàámẹ́l wọ́n náà wọ́n tún ní forí balẹ̀ fún nǹkan mí mọ́ wọn ìyẹn kọ́ náà fẹ́ lọ padà ṣe o gọ̀yọ̀rọ̀ lẹ́bí kúnnà nàámẹ́l wọ́n ní àwọn òní padà sáyé wa máa hùwà bàjẹ́ kankan máa wọn ní balẹ̀ jẹ́ mọ́ gọ̀yọ̀rọ̀ lẹ́bí kúnnà nàámẹ́l àwọn òní wáyé wa ta tẹ́tẹ́ mọ́ táwọn bá ti rọ opportunity yẹn báyìí gọ̀yọ̀rọ̀ lẹ́bí kúnnà nàámẹ́l pé ẹ̀sà mo fẹ́ tún pépà mi yìí ṣe ni skúù ti gba àwọn kíní ti jókòó ògó ti pó ti parí ẹ̀ ọ̀rọ̀ ti àwọn sẹ́lẹ̀tì ti jókòó lórí sọ́tí wọ́n ti gbé jáde ọ̀rọ̀ kò díyàlẹ̀ ọ̀rọ̀ ti yanjú ọrọ̀ ọmọ yẹn òtún lè wọ́nà. Báyìí lẹ́bí kùnà náà mẹ́rin. Àwa náà fẹ́ wá ṣe dáadáa, ìtò yẹ kó ṣe láàárọ̀ rẹ̀ tí ò ṣe. Àwọ̀lá ọmọnà àmìríkún máa yájàdá kẹrù fi. Ọba ni ṣáà ti fún ilá àǹfààní kẹtù lò ṣẹ̀mí láyé dáadáa. Àwọ̀lá ọmọnà àmìríkún. Ọba ni ṣé ti gùn ilẹ̀ mi láyé ni. Máa yájàdá kẹrù fi. Ẹ máa Ah. Pàtí náà ni ṣá. Àwọ̀lámù àmìrí kan. Àjẹkújẹ mukúmi náà ni. Àwọ̀lámù àmìrí kan. Ah, ó náà máa wá kí a máa wá sunkún ọlọ́run máa sọ pé àwọn ti fẹ́ láyè láyé máa yàtà dákẹrù olóòlòkulò àwàlámúnú àmìrì kó mú fẹ́ lọ́pọ̀tíǹsì láyé òṣìlò ní àwàlámúnú àmìrì kó mú fẹ́ lálàáfíà láyé tí ọkọ̀ òfìsí náà ò lò òfìsí náà ní máa yàtà dákẹrù fi ìmá ń tàdá kẹrọ ọjà akọmọ̀nà bí i àwọn kan ni òun ṣagídí ni òun wà àwọn tí tààjẹ́ iná ṣẹ́kàlọ́ àti àyẹ̀dẹ̀kúnmọ́lá ẹlẹ́mí ìwò agẹ́gẹ́ bí ìgbà tó yẹ pápọ̀dà ní wá máa àwọn mùmú ìyà àwọn ilé ìgọ̀ṣà kí ni gbogbo àwọn ẹ̀yìn fún wọ́n máa wọ́n sún lára látẹ̀kùn àwọn ló ń bá rí yẹn <laughs> ah, àmẹ́dẹ̀ ìṣe mí àwọn lẹ́mìnú àmìkan ah, àwọn kínú òun wọ́pọ̀ à ń jọ rí mọ́lẹ̀ lójú ti ẹ̀ ìyẹn wọ́n náà àwọn lẹ́mìnú ah, àmìkan Ọlọ́run máa sọ fún ẹjọ́ ìgbẹ̀dà káwọn pé. Ọ̀wọ̀lẹ́ ọmúnù àmìrì kú. Dáàdì fún ẹ láǹfààní kó ṣẹ̀mí láyé. Máa yá tàdà kẹrù fi hì máa ń tàdà kẹrọ wà já àkúmọ̀ nàbí. Ọlọ́run olùkìlọ́ tún dé wọ́n kìlọ̀ kìlọ̀ kìlọ̀ kìlọ̀ ò gbọ́ tàbí wọ́n fẹ́ bẹ̀ sọ̀rọ̀ ń gbà náà kí ló wá fẹ́ padà lọ sí àwọn olùwà tí wọ́n jọ fẹ́ lọ kírun báyìí àwọn tẹ́jọ fẹ́ kírun tí àwọn tí wọ́n náà jẹ́nà àwọn tó fẹ́ yọ sàká fún ọdún ànílà jẹ́nà gbogbo àwọn tó fẹ́ tọ́ tí fún ẹ̀nà dáínà bó tẹ̀fẹ́ mú tí ọ ti wà nínú náà bí ti ẹ kò ní going back ní. Fàlúkù ìfàmáyé ìwọ́n tó wà láyé lónìí tó ń gbọ́ mi. Àǹfààní tèmi àti ẹ nínà lẹ̀mí tó ṣì wà lára wa yìí, ó ní àyè tá a ṣe wà yìí, mo bẹ̀ẹ́ torí tọ́lọ́run, mo bẹ̀ẹ́, mo fọ́lọ́run tó dá ẹ bẹ̀ẹ́, da, pinnu tó Pinu ẹ ṣe lénìí, kò ní kó má jayé, àní kó má lòṣẹ̀mí, àní kó má wọṣọ àní kò má gun ọkọ̀ àní kò má kọ́lé àní ṣe tọ́lọ́hun ná lábẹ́ pò ń ṣe tọ́lọ́hun ní gbogbo tó kù tó ń ṣe yẹn wà àní má ṣe tèṣùṣẹ́ má tójú bọ̀bọ̀ kubọ̀ má ṣe ṣekúṣe má mutí má ṣe ṣìnà má ta tẹ́tẹ́ má jalè má gbowó èlé má hùwà bàjẹ́ gbogbo má pànìyàn gbogbo tí ò da gbogbo tí ò da jìnnà sí ìyẹn là ń sọ fún ẹ má kírun dẹ mọ́ Ọlọ́run lọ́kàn dẹ ṣe dáadáa sáwọn èèyàn nílùú ṣe dáadáa sáwọn èèyàn ládùúgbò rẹpítẹ́ǹtì ara ẹ pẹ́ni eré ní ẹni tọ́lọ̀ bá dá sórí ilẹ̀ ayé má sọ́ra rẹ̀ dùbìlẹ̀ jẹ́ torí pé ayé ta wà yìí àà tí bá padà wá máa túnyàn ó lè padà wá mọ́ o èmi náà lè padà wá mọ́ mi fi halẹ̀ mọ́ ẹ̀mì ìdẹ́rù bẹ́ẹ̀ o ìyá dún ní ìyá sànà dìrúkú àwànámúdí ìrìnà láti máa tẹ̀síwájú lọ́la لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six facebook page wa ní dáwàtò lẹ́hàkì lẹ́mẹ̀ abẹ́òkúta.